Assalamu alaikum wa rahmatulahi wa barakatu ẹ káàbọ̀ sí orí ètò wa ètò Nahwu wa Sarf tó ní èní etí yá ọmọ ìgbéyẹ̀wò òun náà ni wáàwùn aláàmẹ́tú lè rọ́fìrì so wa amal wáàwù níbi tí a bá dé tẹ́lẹ̀ so a fẹ́ gbé láti wáàwù a ti sọ̀rọ̀ nípa ti dọ́mà wa amal wáàwù fatakunu aláàmẹ́tàn lè rọ́fìrì fi mawdi'aini fi jam'il mudhakkari as-salimi. وفي الأسماء الخمسة وهي أبوك وأخوك وحموك وفوك وزمال نتما وأما الواو واو نعم جاء علامة àbí àmì tá a máa fi ń dá rọ́fọ́rù mà fatakunu alamatan lirrafi yóò máa jẹ́ àlámà fún yóò máa jẹ́ àmì fún rọ́fọ́rì fi mawdi'aini ní àwọn àyè méjì fi jam'il mudhakkari as-salim àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni àpapọ̀ orúkọ akọ tí wọ́n lálàáfíà ṣàgẹ́tì ẹ̀ báwọn òun náà ni masculine gender léyìí tó yẹ pé is uh, is safe from huruful illa ó wà safe níbi àwọn harafi illa tí a mọ̀ sí wa, uh, uh, alif waw àti yaun ṣàgẹ́tì ẹ̀ báwọn. wọ́n fi lè asma il bákan náà yóò tún máa hàn nínú àwọn orúkọ márùn kan tí a dá yẹn rí wàhíà àwọn orúkọ márùn náà ni abuka akuka hamuka fuka zumalin so àlàyé gbogbo àwọn eléyìí yóò wáyé ní lecture tí a ó máa ṣe ní ẹ̀yìn eléyìí asalaamualeykum.